اتقوا الله تبارك وتعالى واعبدوا الله سبحانه وتعالى بالأمر والنهي من أجلهما خلقتم أتصف الله سبحانه وتعالى ọlọ́run tí ó sí lófin fún àwọn ẹrú rẹ̀ nírú àyájọ́ ọjọ́ ní pé kí wọ́n kírun lẹ́yìn irun kí wọ́n pa ẹran iléyà. ọlọ́run bá ti máa ń lọ sí àárá ọkọ̀ tó ń kọ́ ìgbà wà á yẹ lẹ́ẹ̀kejì. ọlọ́run ní pọ̀tọ́ ṣe yọ ìgbà wà á ìlànà ìṣòro pa àtẹ̀yà lẹ́yìn náà ó ti múra. mo ń ṣe ìwé kọ̀ọ̀dà ń lẹ́kọ̀ọ́ tó ń lò láti àṣà ọ̀fẹ́ tó yọ̀ bí ọ̀rọ̀ gbogbo. ọlọ́run ọba yìí òun ló ti ìṣẹ̀dá òun ló ti ìdí àṣẹ òṣèlú ìdàgbà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rú sábà wà ní ìdí òṣìṣẹ́ rẹ̀ ní ìṣe. alẹ́ ti wáyé هو المتواصل بالحد والطلب أما الصلاة والصيام يمكن أن ترسل كما تعلم بما تقول بما تعلم إياهم الله kọ́ra aláṣẹ́jú ọlọ́run kọ́ra báwa láyé dájá wọn bàbá rẹ̀ àlàáfẹ́ pẹ̀lú wọn pẹ̀lú dáadáa ní ọ̀la èyí tó lè rí ní wọ́n. lẹ́yìn ìgbà yẹn ẹ̀yẹ ẹ̀jẹ̀ ọlọ́run ọ̀rọ̀ sùpáàlà ẹ̀jẹ̀ ọlọ́run ọ̀rọ̀ sùpáàlà rẹ̀ sàálà pẹ̀lú tó ṣe lẹ́yìn máa ṣe máa ṣe ẹ̀ máa ṣì ìjọ ìmọ̀ràn ọ̀rọ̀ àlàáfẹ́ nítorí ní ọlọ́wọ́ ọ̀la kẹ̀lá dé nítorí mẹ́sì ọlọ́wọ́ ọ̀la kẹ̀lá sí nítorí ọlọ́wọ́ ọ̀la kẹ̀lá yìí. Ayọ̀ ẹ̀sùn ti mú Nàìjíríà lọ́la. Ẹ̀yin tẹ̀ ẹ̀dá fọlọ́wọ́ ọ̀la. Ẹ̀yin ẹ̀rú ti ọlọ́wọ́ ọ̀la. Kò sí ìkẹlọ́wọ́ ọ̀la ní pàṣẹ ẹ̀dá tó ti Ẹ̀dọ́ yìí. Gbogbo ìmọ̀ kéré Òun náà ní

yéé tó wá rẹ̀ wọ́n ní kí ọ̀gọ́rọ̀ ọ̀fẹ́ àti onílọ́pọ̀ níyò. lórí iná ni wọ́n tọ́ kù wọ́n ti sọ̀rọ̀ báyìí. lórí wọ́n tọ́ kù níyì wọ́n parí. lórí wọ́n fẹ́ràn gbégbé báwa lẹ́ ti máa fẹ́rẹ́ sára kí ó lẹ́yìn. lórí òun náà wọ́n ti sọ̀rọ̀ àpè ìwọ́n ti sọ̀rọ̀ àpè ìmọ̀ àtẹ̀kọ́ yẹn wọ́n á lùkọ́ náà nínú àyájọ́ ọjọ́ yìí ọlọ́sìn yàrá òkùnrin ẹ̀jẹ̀ làgbà arákùnrin náà nínú àwọn àgbẹ̀ òsì dáná wà wọn làbẹ̀ tó wá tó wá ń sọ lọ bàbá rẹ̀ pẹ̀lú ìtàkàrà tó yẹ kí bàbá rẹ̀ àti ìpolówó ọ̀sẹ̀. وتعتبرون أجل هذا جاء وجود بجد وأي شهر هذا انظر رأي وأي بلد هذا يجوب نوعي قالوا هذا بلد حرام أعوذ بالله ونجم الولي èyí tó fi kú mi wọlé ìlú àwọn ènìyàn dábìlì ó ti táwọn yóò tún á mi wọlé àwọn òṣèlú dáhùn bẹ́ẹ̀ jọ ẹ̀ fún olùdó ìníjà ìgbésà àwọn ọmọ àdìwọ̀ mẹ́rin tọ́lọ́mọ ìgbọ́dọ̀ bọ́ra ayé kúbẹ̀. ìyàwó muhammed ọjọ́ ìjọ ọjọ́ ìwọ ni ìgbésùgbé ọjọ́ ọjọ́ ìwọ àwọn ọjọ́ ìwọ ọjọ́ lóde òun làwọn ń darọ́ kó lè máa wọ́n bá dá àwọn ìgboro lárí ilẹ̀ àlejò ọmọ wọn tó lè ẹ ti mọ sùn dáwà ẹ̀rẹ̀ tí mo ló láwà tó gbogbo ẹ̀ èèwọ̀ ti èèwọ̀ lọ́wọ́lọ́wọ́ ní. Àlà ẹ̀fẹ́ tí ẹ̀rọ gbogbo ẹ̀ ìbò tó yọ. Wà á ní àwọn alágbó wọ́n ti máa bá wà ní ìlú àárọ̀. Dúkìá yìí, ẹ̀jẹ̀ ìwọ̀n náà. Ẹ̀rọ ìjọ̀jẹ̀ dúkìá wa ní ọ̀sẹ̀ tí ọ̀sán. nípa àwọn ọ̀nà táwọn ènìyàn fi ń gba dúkìá lọ́dọ̀ ẹ̀jẹ̀ ọ̀dọ́ ẹ̀ láti rẹ̀ ọ̀. Ẹ̀kọ́ pé ìyàrá tó ti kọ́ wá sí láti ń sàlàyé ẹ̀jẹ̀ ọ̀rọ̀ mi. Ìdílé ìrẹ̀lẹ̀ dáadáa, àwọn èèyàn máa ti wà. Yẹ̀dà àwọn oúnjẹ ti máa lè láàyè ọ̀rọ̀ọ̀lẹ̀ ìrẹ̀lẹ̀ hàn. Wọ́n ti lọ pé bí olúkìá lọ́wọ́ máa ti lò ní ọ̀nà ẹ̀jẹ̀ ọ̀tọ̀. Ìdílé wọn wá owó lọ́nà ẹ̀jẹ̀ ọ̀gbẹ̀ lọ, bí ìrìnà, bí owó ìpọ̀lú, bí ìjàmbá, Ìwọ̀n jẹ́ gbogbo ọ̀pá ní ó, ìwọ̀n ló máa lè bá kọ́lá lórí lọ́wọ́. يا سبحان الله لو بالله الذي قرأه جوا كان يقرأ سبحان الله يحيط له قليل المهجر والكبا ini dajjal yang muncul ini udah malah ayatnya kali berbeda. Ikan nomor ayat dari sifat itu jauh. Jadi apa? Dua pasti. Itu kan diri untuk bila, untuk apa? Boleh untuk bila yang ada untuk apa ini? يتجرون شنو الكلام وتجعل ليلة وقابل أي أن صلى الله عليه وسلم ولا جريء وليوم أقول قد جعلكم هذا كيفية وصولي تصديق اليوم بمالكم هذا يريدكم أن تجمعوا في يومكم هذا يغفر فيها الرجيم أن تجمعوا ألا àìsànlọ lọ́wọ́ àlùfáà ó lè fi fọ́ fún ti sọ lọ́rùn.

ẹ̀yìn bá tó lọ ọkọ̀ tí a kò dá ọkọ̀ náà kọ́lá àtúntàrò fi tó wọ́n ti di ẹ̀ bá tọ̀ sí ojú yìí o. ẹ bá tó lọ sí ojú alẹ́ mi o kó o ti tó ojú alẹ́ mi ọ̀dọ̀ lọ́wọ́ àlùfẹ́lá. òun ni ẹ má tẹ̀lé mi kọ́ ẹ dá ẹ sí kọ́ lóòrò. tẹ̀lé tẹ́lẹ̀ nígbà tí kọ́ jù tẹ̀sí ti ra ní ìdí mi. kọ́lá àtúntò yẹ kó lè á lè sábà wà ní ìdí.

nínú ìta ìdíbà bẹ́ẹ̀ ti ẹ̀rẹ̀ wọn. Àwọn ẹni mi làwọn ẹni yìí, wọ́n máa sọ fún òwe Jésù mẹ́tàlá ẹni yìí, wọ́n àtẹ̀kù báyẹ̀. Ìwọ ọmọ wẹ́tálẹ̀ lẹ́yìn ìgbàdí àtẹ̀kù lọ. Ilé olùkọ́ wà lọ́sẹ̀ lè ní ọjọ́dá. Rọ́sì ọ̀pọ̀ wọn kò dáadáa. Ẹni bá ti mú ṣe mú nàìjíríà lọ́la. Ẹni ẹ̀dá mọ́ ẹ̀jẹ̀ mi ti hàn wá. يقل إن الأول والأول الشهيد صلى الله عليه وسلم ولا تكونوا بعد المعاد وجود على تكونوا بعد صلى الله عليه وسلم بقدره إما أن يجي الطاجور سيحصل اليوم ọmọ ìgbẹ́lúbà yìí ọmọ ìgbẹ́lọ́ ọ̀hún kẹ́rẹ́ àtọ́nìyà wọ́n ti yára àbá ìdí mú jáde yìí ní pọ́ọ̀lù wọ́n tẹ̀lé bọ́ọ̀lù ti pọ́jú owó dájà owó tó lẹ̀ gbogbo àwọn tó lè fi ojú ó ti pọ́jú àwọn ọmọ yìí lọ́dún bí òkè ẹ̀kọ́ gbogbo bí tó wọ́n sáré wa àtúnáfẹ́ yóò ó àti ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìjọba ló ti ti ta ìkíìtì ìkíìtì lọ́sà ló pẹ̀lú ìmọ̀ ayapa ìlànà rẹ̀. Pẹ̀lú ìmọ̀ ayapa ìlànà rẹ̀ láti lè tọ́lọ́ láti dákọ́ wá, láti lè lè mú àìlá lọ́la, ẹ̀yẹ ló tún àwọn ọba. Dọ́ọ̀tù wa ẹ̀ máa ń tóbi kò. Ẹ pàdé ọmọlá yín wọ̀. Ẹ pa ọmọ Tí wọ́n wà ní Gbọ̀nẹ́lẹ̀. Àwọn ẹ̀ jẹ́ ẹni tí wọ́n pẹ̀lú àdáyà ọmọlá yìí. Ẹ pàdé ọmọlá ẹ̀ láti fi tẹ̀lé láti lè sọ lọ́wọ́ ààrẹ ìgbọ̀sẹ́lá tó bá dá àkúrí ọdún mẹ́rìndínlọ́gbà tó bá dá àlù ọdún ìdìmọ̀sẹ́lá tó bá dá àgbò àlàó mẹ́tọ́ jáde tí wọ́n jọra àwọn àtàgbò ọdún tàbí ọdún méjì. Gbogbo àwọn àgbò ìtẹ̀síwájú tó ló ní wẹ́rẹ́ dára wọn lọ́dọ̀ wa ọlọ́run ti ọdún kan. Ẹ̀sẹ̀ ti kàlẹ́ yá láti fi ọ̀rọ̀ ìjọba tó dára wọ́n lè sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ láti fi paríyá ẹ̀rẹ́ tó kú tàbí tó kú kí ìtọ́ rẹ̀ tàbí kọ́ rẹ̀ kí ìtó dájú tàbí kó dájú wọ́n ti tẹ̀sí ọdún lẹ́sẹ̀ ìlàkọ́ńpé àdéhùn ikú rẹ̀ ti kọ́ débi lé alábàárà pé ìwé ìyẹn òṣèlú rẹ̀ ìyẹn òṣèlú ẹ̀rẹ́ ìtara bí òun ẹgbẹ́ ẹ̀rẹ́ ìtara èyí ó ti fi tó wá ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹgbẹ́ ìyá wa ta ọ ilé ọ̀rọ̀ rẹ̀ lẹ́sà afọ ẹni tó ní ẹrẹ̀ yẹn ilé àádìdí ìdágbájá aláwọ̀ àkọ́fẹ́lẹ̀ àmì lágbájá ọ̀tà afọ ẹni rẹ̀ láti fi kọ́ta lẹ́yìn tọ́lọ wúrọ̀ àlejò ọ̀tọ́lọ́ láti wá bẹ̀rẹ̀ iná kí láti òrìrì àjẹbẹ̀ àlejò ọlọ́ọ̀tọ́lọ́ ẹ̀jẹ̀ bẹ̀ ẹ̀fọ́ yẹ̀jẹ̀ wọ́n jẹ́ ìrù ẹ̀jẹ̀ lọ́dún máa ọ̀rọ̀ ẹgbẹ́ ọmọ wáyé láti ìfọ́nú àtàlàkọ̀ ilé ẹni yóò sọ wá parí ẹnu yìí ọba ti yọ kẹta lọ́wọ́ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ á lò báyìí o. orí àdìgbò náà wáyé jáde kò bẹ̀. pẹ̀lú sábàbí ẹ̀jẹ̀ àti ha àjẹwò ìdí mẹ́tò òrónà payọ̀ ọlọ́dà payọ̀ máa lò báyìí kú o. òun ẹ̀ lọ́sọ̀ wá sí ìròyìn ọlọ́dà ti ẹ̀ ní ẹ̀ ọlọ́pàá parí pálí báyìí wò ẹ̀rí sí àtúnṣe. àdìsí eléyàn òun fẹ́rẹ̀ àdìsí ìdí àtúnṣe sọ̀rọ̀ ní. ẹni tó ń pẹ́ ní ó lọ́wọ́ parí àdúgbò wa ní àpàlẹ́ ìlàkiri rẹ̀. àìmọ̀ àlá àtúnṣe àtúnṣe bẹ́ẹ̀ àbọ̀ wà kù mọ́. ìtọ́nùtà ọlọ́pàá ọjọ́ bẹ́ẹ̀ lómi ìdìbẹ̀rẹ̀ òdà sẹ́ni tí òun fẹ́rẹ̀ lọ́pàá yẹ ẹni قال في أجلنا عليه الوجوه التي تنشرها وإن ذلك العام ومن مرضنا وبرزنا ما برزنا ما يورنا كان من ذلك إني بقول لا تفعلني أجل فعل بقولي فأردت أن أستعين فيها وهذا كان أقول الله يقول يقول يقول يقول يقول يقول يقول يقع في الزوجة العقل والعقل ألا تكلمون عباد الله ليرجع الله إذا استقلوا قلت òun ti ọjọ́ ọdún léyà ó máa fi ìjọ ọdún wa. Ayọ̀ pàtàkì bá àwọn òṣèlú ọdún mẹ́ta láyé. A ní ọdún ṣáká, a ní ọdún léyà, èyí ta sí àdúgbò ẹ̀kú tí máa ń kúrò lọ́jọ́ ọ̀sẹ̀ títí tó máa ìlà ayélujára tó ti di pàdé báyìí ayélujára lọ́sọ̀rọ̀ àwọn ọ̀gbọ́n àgbà rọ̀jò ọlọ́run lọ́la ẹ̀ka ìmọ̀ tó dáàyè tọ́jú àwọn oníkẹta ẹni tó ń tọ́lá tó ń gbogbo ayé lẹ́yìn àlẹ́ ìfọwọ́ àtúlá ẹni tó tún wà nínú rẹ̀ lábàá ọ̀rọ̀ lọ́la lẹ́yìn àlẹ́ ìfọwọ́ àtúlá ọ̀lẹ́yìn ọ̀gbọ́n àgbà rọ̀jò ọlọ́run lọ́la òun lẹ́wọ̀n tó ń gbogbo ayé yẹn orí yọ àlejò ọdún yìí lè pàdé wọn yàn ọ. àwọn ẹ̀rọ ń sọ ní ẹ̀ka àwọn ọdún náà ló ti sọ èyí ọdún yìí lè pàdé lẹ́yìn òkú nílò. tó ẹni wọn bá ti wọ́n yàn wọ́n ti iná bẹ́ẹ̀ ní ìdúrà olùdúró olùdúró. ẹni wọn ti fẹ́ padà lọ́lé àwọn ọdún tó ti yọ dáàbò àwọn ọ̀gbọ́n orin aláwọ̀ yẹn náà làwọn ẹ̀ lólè lórí. ìgbẹ̀rẹ̀ tọ́lá lè wá alhamdulillah ẹjọ́ bá ti lè wá yóò àlọ́ lọ́rọ̀ rẹ̀ láti wá tó kéjú máa dáàbò lè rí. Lẹ́tọ́ tẹ́lẹ̀ máa ń ẹ̀ẹ́dẹ́ lè tó wọ́n wá ẹ̀ẹ́dẹ́ lè mọ́ ọ̀rá àti ẹ̀ẹ́dẹ́ lè mọ́ ọ̀rá. Nítorí Aliyu náà máa ń lo ìgbàṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run tẹ̀lá àlù. Ìjọ sàlàyé nípa tó bá sálámá sí èdè wọ̀nyí àti dọ́wà fífi máa ń kẹsẹ̀ sí àti sọ́tò ọ̀rọ̀dúnlá. Àmàṣe kọ́dà ọdún méjèèjì má pàdé àgbọ̀ ilẹ̀ ìgbé yóò kéré rẹ̀. أما المسلمون عباد الله الآن مع النساء المسلمات أيها الجميع ورحمة أيها النساء أيها الجميع ورحمة يقول الجماعة هذه الإيمان مرارة أرى الله أرى هذا هذا الإيمان أرى هذا هذا الإيمان صلى الله عليه وسلم إذا جاءك المؤمنات táwọn onígbàgbọ́ olóró lè máa ń rẹ̀ àtẹ́lẹ̀ ìgbìmọ̀ ẹ̀yà iná tó wá fún yàrá táwà yìí tó bá wọn lẹ́yìn ìlú kò sórí. Ìwọ́n tó wọ́n bá sáà sáà ní lọ́wọ́ wọn lórí àwọn ọ̀rọ̀ tí wọ́n yé yóò. Àyà ẹ̀lá lóṣù ìgbìmọ̀ ìlú láti náà. Bọ̀dọ̀ táwà ní lọ́wọ́ wọn ló ń bá àwọn pé mùsùlùmí àlè wọn, mùsùlùmí àlè wọn, lórí bí wọ́n lè ṣe ìgbà tí ìṣòro àwọn aláṣọ ọ̀rọ̀ rọ́ọ̀lì ẹni tó bá àwọn ọkùnrin yìí tí wọ́n rọ́ ní pàtó. ọmọ lọ́fẹ́ sí àwọn ilé láti ẹgbẹ́ ajá ti fún ọ ẹ̀yin náà ẹ̀yẹ ọ̀mẹ́. wọ́n lọ láti ń bá àwọn dára yìí ló ẹ̀ẹ́dẹ́ ìyàwó rẹ̀ ní tọ́ka ní ọmọ ọmọ obìnrin rẹ̀ bẹ́ẹ̀ àti ọlọ́run ní káyọ̀ nígbà lọ́wọ́ àwọn obìnrin yóò ní ìlú wọ́dà ẹ̀dọ́rẹ́dà. ọ̀pọ̀ àlọ́ àlọ́ ọmọ mi máa dá yìí. àkàkọ́ wọn á fẹ́ lọ́dọ̀ ẹ̀yọ́ lórí wọ́n ṣe. ẹ̀rí tó bá ti sọ ẹ̀rọ báyìí ẹ̀ẹ́dẹ̀rí rẹ̀ náà wá sí ìgbàlẹ̀. ẹ̀rí rẹ̀ wá sí ìgbàkọ́lọ̀ tó ti di òkè náà nígbà ìmáyàdá yìí náà wọ́dà ẹ̀dọ́rẹ́ Àwọn ọ̀dọ́ kọ́mbọ̀dù. Wọ́n lọ àṣẹ. Ìjọba àti ọ̀pọ̀ ẹ̀fẹ́ mẹ́rin onígbò ọ̀nìyànjẹ́ àtàkàlà ní ìgboro. Ẹ̀sìn ọ̀sán pé bá tó bá tó fi. ẹ̀ẹ́dẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ lórí ìgbìmọ̀ ọmọ ló wọn. ní gbogbo àwọn ẹ̀kọ́ nípa lọ́wọ́ wọn àti ẹ̀jẹ̀ wọn wọ́n lè ọmọ orí ẹni pọ̀ yẹ ẹ̀mú ayé ẹni tó ti padà bá a lábẹ́ ẹgbẹ́ ìwọ ọ̀pọ̀ ẹ̀kọ́ wọn mú àti ètò ìjọba ọ̀la lọ́nà ìjọ wa lára ní ẹni tó ti jọ́ bí ìmọ̀ wọn ọjọ́ wà lọ́jọ́ ẹni tó ti òun jọ́ tí wọ́n wà ní májèwé ni wọ́n ولا يعصينا في معروف ولما يفعل النبي صلى الله عليه وسلم بزيادة يوم كان صوت يوم كل قلب ونصر نجاح الإسلام تقول لي الله عليا قل رحمة عليه وعسر الوجه الكريم والكريم يماني عليه وما تكون يا المتابعة يقول يوم ká fún ká máa dárò dárò kí dárò tó fún dárò. Ẹ̀sọ́ bẹ́ẹ̀ máa lọ jáde, fọláwọn ọ̀la ìka wọn máa tàbí ìlú bẹ́ẹ̀ lọ. Ọlọ́run wa lọ́wọ́ àlejò ọlọ́run àti ọlọ́run pé gbàgbáwà ni wọn lórí gbogbo àwọn ọ̀rọ̀ dáadáa lẹ́yìn. Àkọ́fẹ́yẹ òṣèlú ìlẹ́wà ní ìyàtọ̀ gbogbo àwọn alágbára gbogbo ayé. Wípé àwọn ìlànà ìdíkábẹ̀yẹ ọba ẹ̀ ta àgbà bọ́lá kókó lọ ààyè máa fẹ́ lọ àti ojú oṣù mi rẹ̀ wọn ààyè máa dáre ààyè máa máa máa àti ìmàlẹ́ ọ̀sẹ̀ ti فإن طيب، المسلمون عباد الله أي المسلمين إذا فرحوا فينجون جارهم إعلان فيه الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد itu berarti jadi kata kita sudah kami يوم yang يوم yang إن شاء الله تبارك وتعالى títí ọjọ́ kẹrin ọdún ọjọ́ mẹ́ta lẹ́yìn òní títí ọjọ́ mọ́ndé àwọn àyẹ̀ tó yàrá ọ̀. ilé ọjọ́ ìlànà abẹ́ abẹ́ ọlọ́run àlùkò ọ̀tàlá àyè kápọ̀ kalọ̀ nínú ọ̀làta ọ̀tà àwọn ìlànà ọ̀rọ̀ ìwọ wa láti ọlọ́run lọ́wọ́ wa. ẹ̀rẹ́ la ń bẹ́ ọ̀pá ìrọ̀lọ́ وأجل الدعاء أدعو الله ọlọ́run dá lórí ọdún tí wa ọlọ́run má dára dára wa o ọlọ́run má má sì wá fẹ́ dákẹ́ lé ọyọ ẹjọ́ rẹ̀ fẹ́ láàrin náà fẹ́ kúrò àbáyọ ọlọ́run má dára dára wa. àbí ọlọ́run àlùkò tààrà gbogbo àwọn ọmọ máa ń lọ́wọ́ lórí ìtẹ̀lé ọlọ́run ọlọ́run àbáyọ àwọn ẹ̀ka rẹ̀. àwọn ọmọ ń gbé ẹ̀rọ ilé àwọn ọlọ́run àbáyọ àwọn ẹ̀ka rẹ̀. àwọn ọmọ Àwọn fún yẹn ló jẹ́ fún fún yẹn lè ṣe láti fún ọgbọ̀n lórí ọ̀nà àti àwọn ẹ̀rẹ̀ rẹ̀. Ọlọ́run sábùn tàbí ṣe wá tàbí ṣe àwọn alábẹ̀wá. Ọlọ́run tó wá sí fún àwọn alábẹ̀wá sí o. Ọlọ́run ìdílú rẹ̀ ìyá rẹ̀ sábùn fi ojú òkú wa. Ọlọ́run tó wá kárí ní ẹ̀dáyà wọ́n ní wá bá àdẹ́wò ìwọ̀ ọlọ́run bá yá ìhànà kòrónà lọ́dọ̀ apariwo kòrónà ìlú o lọ́dọ̀ apariwo kò sùhàn àtàwọn ọmọ àti àyùmáyọ̀ ọ̀la àti àyà àti àbẹ̀lẹ̀ ọ̀la.